أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òní tó ń jẹ́ ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù òru tó ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù Ramadan kánìdínlógún ni ojú kan mi nù. من عليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tó wá di àsìkò yìí tá a wà níjọ́ kẹrìnlélógún oṣù ramadan fourteen forty six súra tá a yín kí lónìí sọ́dọ̀ ìsirà ayà ọgọ́rùn-ún nígbà tó lọ́wọ́ bá ń sọ fún wa nípa rògbòbíyà rẹ̀ iṣẹ́ rẹ̀ ìjọba rẹ̀ àmójútó rẹ̀ ọlọ́ni kó lọ́wọ́ antum tamlikuna khaza'in rahmati rabbi naam. Mm-hmm. subhanahu wa ta'ala báyìí sọ fún wa pé àwọn sóra màkíyà ní máa sọ̀rọ̀ nípa ìmọ̀lọ́run lọ́kan agbára ọlọ́run ọba nípa tawhid rububiyya èyí tá a pè ní ifradullah fi mulkihi wa af'alihi wa khalqihi máa nídàlá wọn ni ọlọ́ọ̀bá ní kul law kan law antum tamlikuna khaza'in rahmati rabbi ìwọ muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ̀nyí kó lula o àǹtùm tọ́pẹ́ yìí wọ̀nyí tamlikuna khaza'inu rahmati rabbi tọ́pẹ́ ilẹ̀ ń gbàgbọ́ pẹ́ ọ̀rọ̀ ọlọ́run bàmí lọ́wọ́ ni tẹ́gbẹ́ ọlọ́run fi ọ̀rọ̀ òjò ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run bá ọlọ́run fi sọ̀rọ̀ yìí lórí ilan amsaktum khashyata infaq ìbá máa páyà láti máa náà ni máa tán láti máa náà ni. ọ̀kánà ìsánù kọtúrọ̀ ọmọ ya jẹ́ pé ẹni tí yóò ha alaka rẹ̀ ọba àti pé kò ní fẹ́ náwó yẹn bọ́lá ahụ ni àti òun bá náà báyìí yóò tàn ni ó wa ọlọ́wọ́ ni wọ́lákadà àtẹ́yìnà Musa tísà àyà àtẹ̀gbẹ́yìn náà àwọn alájú la fun adam Musa. ní àwọn àmì ńláńlá mẹ́sàn-án àwọn mẹ́sàn-án ó di fas'al bani isra'il wọ́n á bèèrè àwọn bani isra'il ìjà òmùkọ́ faqala lahu nígbà tí àná musa bá wọn tó dẹ̀ ṣe wáàbí fún wọn faqala lahu wọn gbàgbà faqala lahu fir'aun tí fir'aun náà ń sọ fún àná musa pé inni ladhunnaka ya musa mashura ìwọ Musa mo rí ẹ pé ọfẹ kó parun bára rẹ ni wọn ní ọfẹ kó parun bára rẹ ni pé wọn wá kojú mi ìwọ tó ní nǹkan kan ju ọpọwọ rẹ lọ wọn wá fẹ́ kojú èmi tí mo ní agbára tí mo ní agbára sójà àti àmàyọ mọ ìlà dáàlì قال لقد علمت أن ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مصبورا الله أكبر musa ńgbà tó pé ọ̀rọ̀ tó abẹ́ ìsọ̀rọ̀tò sẹ́lẹ̀ ńgbà tó tó dá lójú àná musa sọ fún ìlànà pé kàlá kadà àlèmtà wọ́n náà mà máa ń sẹ́lẹ̀ àwòlẹ̀ ọlọ́run àwọn àmì tó kọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó lè tó bẹ́ẹ̀ láti ṣe ilà rọ́bù sẹ́mà wá ti wọ̀lá àfọlọ́wọ́n bá tó dá wọn sẹ́mà àtìlẹ̀ tó ni wọ́n ti tọ́jú wọn bàtà ilé ìnìmọ̀ tó dájú wà يا فرعون مصبورا وفرعون مريك وفي كوكب على الباري هالكا وفي كوكب على الباري أولي كوكب على الباري لوتو فأراد أن يستفزل أن يستفزلهم من الأرض موسى pẹ̀lú àwọn bàní israẹli bí firaun wà fẹ́ ni ó fẹ́ kó fẹ́ kó kó lórí rẹ̀ ó fẹ́ pa wọ́n rẹ́ òun gan-an tó wà fẹ́ pa wọ́n yẹn lẹ́nu fún àgàràkì náà àwa tẹ́rì ní omi wọn náà àrùn àti àjẹmí yẹn gbogbo wọn bọ́dá la tẹ̀lé gbogbo wọn la parẹ́ ọlọ́ọ̀bá àwọn ọ̀tá wa bá pàwọn rẹ̀ ọlọ́ọ̀bá ọ̀kúnlá mi bá dìhì líbàní Israel lẹ́yìn gbàtà wa pa Fir'auna rẹ̀ àwọn aṣọ fún àwọn bani Israel iskunu al-arda ẹ máa gbé orí ilẹ̀ kúti wòye fẹ́yìlá já wàhálà àkùrà tí àlùkìyàmà bá tó àdéhùn àlùkìyàmà tó bá tó jíìnà bíkùn lọ́fíìfà gbogbo yín pátá àti fìrà àwọn àti àparẹ́ àwọn sójà rẹ̀ àwọn amánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yín pátá lágbèwà jẹ́mí àná gbogbo yín lápò làgbé jáde ó di ọlọ́wà nìkejì obìnrin. وبحق أنزلناه بلو لا في القرآن قال قرآن يا أدودو لا في سقال أدودو أدوبا أدودو ناني ألوني على حق وبالحق أنزلناه وبالحق نزل قالوا له لو سقال وما أرسلناك إلا مبشرا ونذيرا يوا النبي محمد صلى الله عليه وسلم àti rẹ jukọ jẹ olùfúnirò dùnú fáwọn tó bá gbàgbọ́ pé wọn ò sórí rí ayé àtàlùkíyàmà wọnàbíra kó jẹ́ olùkìlọ̀ fáwọn tó wá aláìgbọ́rọ̀ kó kìlọ̀ fún wọn ọlọ́run jẹ́ agbọ́ká gbàdúrà wọ́n Qur'an farakná olùtọ̀kọ̀rọ̀ ó wà alànàṣì alàmọ́kùsù bẹ́ẹ̀ ni Qur'an àwọn aláṣẹ lẹ́sọ lẹ́sọ láàrin kọ́sọ́kàlẹ̀ lẹ́ẹ̀kan náà fún àwọn akẹ́kẹ́ yóò gbé pé ọlọ́run lẹ́sọ lẹ́sọ láti wà àzẹ̀nà òtẹ̀nzí ìlà àwọn aláṣọ kalẹ̀ lẹ́sọ lẹ́sọ aṣọ alàmọ́kàlẹ̀ aṣọ súrà kankalẹ̀ wọ́n mẹ́rin kó lè ba ara ìjókòó nú ọkàn rẹ ó sì máa bá gbogbo ògbà náà mu ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ tó fi wá lọ àwọn ẹbí Quran àwọn àlù Quran kó àmì rò subhanahu wa ta'ala wá ń rò ìfọ̀ à nípa Qur'an ìwọ bàbá ìwọ ìyá ìwọ bọ̀dá ìwọ àbúrò ẹgbọ́n tọ́lọ́ bá wí lórí kó lọ ámínú ọbẹ̀ àwọn làtó mínú ọbẹ̀ àwọn làtó mínú sọ fún wa ámínú ọbẹ̀ ẹgbàá gbọ́ àwọn làtó mínú àbẹ́ ẹgbàá gbọ́ ìnàlẹ́bí náà ó tó ilma min qablihi àwọn tí wọ́n ní pa Qur'an tí wọ́n ní ma ń gbà nípa ọlọ́wọ́ síwájú tí síwájú rẹ̀ ìdá yutla alayhi tó bá ka Qur'an fún wọn tó bá ka Qur'an fún wọn yakhiruna bí afghani sujada lé afghani wọ́n ó sujúdù ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ó sujúdù yìí anú àwọn àyè tí èèmọ̀ sí sujúdù ní Qur'an wọ́n yẹ kó lónìí wọ́n ní bàtú bá pé subhana rabbina mímọ́ ní fọ́nà ọba wa in kana fún òòlà àdéhùn ọlọ́wọ́ bá wa ń bọ̀ wá ṣẹlẹ̀ àdéhùn tó lọ́wọ́ ti pọ̀ wọ́n sọ ń kálukú lẹ́sàn-án ń bọ̀ wá ṣẹlẹ̀ ìyàkọ̀ ìró náà bí àfikà ni wọ́n wó lulẹ̀ pẹ̀lú ojú wọn yẹkó ni wọ́n máa sunkún ni wọ́n máa sunkún ni ọ̀yẹ̀ sí èdè omi kò ìpayà ọlọ́wọ́ bá tó wà máa lékún fún wọn kọ̀ọ̀án lọ́lọ́run ní àwọn ẹrú ọlọ́run máa kà ọlọ́mọdé àdáyé ẹsẹ̀ wa jì wá ọlọ́wọ́ ọba kó sí àwọn ẹnìkọ̀ọ̀kan wa ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o kùránì sì nǹkan eré kìí sì nǹkan àwàdà èyí máa sunkún bí máa ń ka kùránì ó di kó lọ́ọ́ ẹ̀dọ́ ọlọ́ha. أكبر ọlọ́run wa ń sọ̀rọ̀ àìsàn ẹgbẹ́ kò lè dé ọlọ́run ẹ̀bá àmà pé ọlọ́wọ́ bá àwọn kẹfìrí jọ́hún wọ́n ní anabi muhammad sallam ó ní ọlọ́run kan sojú wa ní bisimilahi ó kọ́ ọlọ́run kan arahmani ọlọ́wọ́ bá mi tunu arahimi ọlọ́wọ́ àrọ́ rẹ̀ ara o ó ní kólú ẹ̀dọ́ ọlọ́wọ́ sọgbọ́n bá pé allah àwọn ẹ̀dọ́ arahman àbọ̀ bá pé arahman àyà máa tẹ́lẹ̀ o èyíkéyìí tó bá pè ní ọkọ̀ ọlọ́wọ́ aláwo ló pe ní arahman ló pe ní arahim alimalik gbogbo kọ́ lọ́wọ́ gbogbo fẹlẹ́wọ̀ la asuma olè hosna ọlọ́run ló ní àwọn orúkọ tó rẹwà jùlọ jù orúkọ gbogbo àwọn orúkọ ọlọ́ọ̀ba ọlọ́run jẹ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní pẹ̀lú àwọn sífà rẹ̀ ní ó di eyín wọ̀lá atẹ́sà rẹ̀ sọ̀rọ̀ àti wọ́n sàdúrà mọ́ máa pariwo máa sẹ́mi lè mà wọ́n lọ sóde ọ̀rìn ẹ̀yin mùsùlùmí àwọn ẹlẹ́sìn kejì yín tó máa ń pariwo ẹ̀ kí lọ́kọ̀ pẹ̀lú ẹlẹ́sìn kejì tá kálọ̀ sọ pé ọlọ́ọ̀ni inna dina inda Allahi al-Islam ọlọ́ọ̀ni ẹ̀sìn lọ́dọ̀ tó wọ́n lọ́ọ̀bà kan ni wọ́n lọ́ ọ̀wọ́n bọ́ lọ́ọ̀bà kùsùn méjì ó ní ẹ̀pàlùwọ́ ọlọ́ọ̀n tó gbọ́ kálọ̀ sọ pé ẹ̀pàlùwọ́ Allah sọ pé ẹ̀bá Allah àwọn ud'u ar-Rahman ẹ̀bá bá pé ar tad'u èyíkéyìí tó bá pè ń bẹ̀rẹ̀ falahu al-asma'ul husna ọlọ́ọ̀bà ló ní àwọn ọlọ́wọ́ bá lórí àbúkọ̀tọ̀ wọ̀lá àtẹ́sà bí sọ̀rọ̀ àti mọ́mà pariwo bí àdúrà rẹ̀ kẹ pariwo ọlọ́gbọ́gbọ́ níbo ni wọ̀lá tọkọ fẹ́tì bí ha lẹ́yìn ẹ̀ mọ́mà sọ jẹ́jẹ́ tẹ́lẹ̀ kò ní gbọ́ ẹ sọ jẹ́jẹ́ káwọn gbọ́ wọ́n pàgì bẹ́yìn náà záàrí ká sẹ̀bí ìlà ẹ̀dẹ̀ wá àfonífojì láàrin pẹ́ẹ̀ pariwo láàrin pẹ́ẹ̀ rẹ̀ ń sọpọ pẹ̀lú fọlọ́wọ́ bá ọba tí òbí ma dé ìpè ẹ lọ sí ọmọ rẹ ọlọ́wọ́ bá òbí ma ọ̀làmìyẹ́kọ̀ ńlá o ṣẹ̀rẹ́ kò tẹ̀lé mọ́rùk ọlọ́wọ́ bá kọlẹ̀ ní orogún nínú ìjọba rẹ pé orogún ọlọ́wọ́ bá àwọn tó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kó tó ṣe é di kò sí kò sí ọ̀làmìyẹ́kọ̀ ńlá o wọlé ibi ọ̀dọ̀ kò bẹ̀ sí pé ẹnì kẹtọ́lọ́ fara tì ní pé wọ́n bá kàbùkù rárá o ọ̀kàbírò ọ̀tẹ̀kbéèrà ọlọ́wọ́ bá náà kẹ́ bí tó bí tó ga jùlọ ọlọ́wà bí ẹ tóbi wa Allahu akbar ọlọ́mọdé àwọn ọlọ́wà ní eléyìí parí sóòrò ìsirá àbí èyí tàkà tó ṣe déédéé ọlọ́kọ̀ kàlẹ́ ti fọ́ ọlọ́ba ìtọ́jú mi sèkì ní àforíjì wọn ọlọ́ba sànù wa tá a kì àmà sóòrà tí ọ tẹ̀lé sóòrà yìí ìta ní sọ́tò káà àpáta gẹ́gẹ́ bí sura maka ọwọ́ àánú ti kọ́ wa ní àkídà àrí àwọn àdìsígbà nípa ọlá tí ń bẹ fún sura yìí nínú ẹ̀ náà ni àdìsí <clears throat> ànábì muhammad sallallahu alayhi wa tó ti wá pé ذكر ما ورد في فضلها وعشر آيات في أولها وآخرها آية mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àti mẹ́wàá bẹ̀rẹ̀ ìparí أنهما عصمة من الدجال دجال مسيح دجال سوها لب من قيا أي كيفان كسورة يتلو قولا بقولا دابو هو ومسيح دجال سورة نابرة يقولوا في يقف ولو وبا النبي محمد صلى الله عليه وسلم من عديد هذا قول الإمام أحمد بن أنبل إلى أبي درداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال تجد من عفذا عشر آيات من أول سورة الكهف خصمة من الدجال أنت بالها سورة آية من وابر سورة الكافرين أعلو الله كله إيو الدجال، إيو مسيح الدجال، إمام مسلم عليه وأبو داود إمام أبو داود والنسائي إمام النسائي والترمذي الترمذي واللفظ للترمذي لفظ مواهيم وذلك من حفظ ثلاث آيات من أول كاف أن بل هو آية متى نبرة سورة كاف نبرة سورة كاف وقال حسن صحيح حديث هو perfect وفي لفظ لأحمد ومسلم من البرامج إمام أحمد الإمام مسلم من قرأ عشر أواخر أتبالي كمي واقبي سورة الكافرين رواه النسائي عن ثوبان إمام الأول ثوبان عن رسول الله صلى الله عليه وسلم من قرأ عشر الأواخر من سورة القاف فإنه عصمة له من الدجال ẹ̀bálẹ̀ ìbàkà mẹ́wàá nínú parí sọ́tò káfí yóò máa jẹ́ ìdáàbòbò fún ọlọ́mọ sí ìdájà ọlọ́mọ sí ìdáàbòbò ọlọ́wọ́ sí ìdájà rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sóra náà pẹ̀lú ìfiọ́pẹ́ fún àrùn pé bisimilahi rahman rahim alhamdulilayi alladhi anzala ala abdul kitab wa lam yaj'al lahu iwaja ọba kó sànù wa sóra yìí gbogbo wàtá bá ní kà á mọ ọmọ aráàlú ìṣẹ̀lẹ̀ wa lógún ọ̀sán ó di wa ọlọ́run bẹ̀rẹ̀ sóra náà láti fi ọpẹ́ fúnra anzala ala abdi alkitaba walam yaj'al lahu iwaja ọpẹ́ fún ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún ẹrú rẹ̀ ní ayé anabi muhammad sallallahu alayhi wa sallam. tíra náà fún ọ̀la mi ọjà aláwọ̀ ìwà ìkọ̀lẹ̀ sí ìlú júbẹ̀ gbogbo àwọn tó jẹjú lọ́wọ́ àmì yóò ń lera bá àṣà ìṣẹ̀dí ìlà nílẹ̀ lọ́wọ́ bá ń kírọ̀ ìyà tó le koko tí ó fi di àwọn kèfèrí tí àwọn tó pé wọn ò gbọ́ ọdún àwọn tó pé wọn ò gbọ́rọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ sọ quran náà kalẹ̀ fún ẹrú rẹ̀ tí wọ́n pé kò sí lọ́dọ̀ ọlọ́ni kọ́ yìí yé màá nì tó dúró déédéé tó wà straight tí ò sí rújú mbẹ́ yóò ń dọ̀rọ̀ bá àṣẹ ìṣẹ̀dé ìdá láti ṣe kìlọ̀kìlọ̀ tó lágbára pé tẹ́ ọba gba ìsìlámù wá fi kú ọ̀jẹ̀ ìyá nàlẹ́bí náà káfàró من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية kò sí èméjì ń bẹ̀ kìlọ̀ ńlá látọ̀dọ̀ ọlọ́run ọba nílá dúnù òyìnbá ṣeré mi ní ọlọ́run dẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo ní ìró dùnú alladhina ya'maluna salihat àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rere ọlọ́mọdé àfọwà níṣẹ́ rere ṣe anna lahum ajran hasana èyí tó bá ṣiṣẹ́ rere ẹ máa gbẹ̀sẹ̀ tó máa yáyé o ọlọ́run dẹ̀ wà náà tó gbẹ̀sẹ̀ ọlọ́ọ̀ba kó sànù wa àwọn oní nǹkankínkan yẹn kò sí tí wọ́n máa láti bá islam jà àwọn bídé àyẹn Allahu akbar sọ̀hún àná aláàdì dìímà ajagunbádé ọlọ́ọ̀kọ́ bá bàbá náà lẹ́sẹ̀ rẹ̀ ó fún àwọn mùsùlùmí láti kọ́ muslim high school forty five acres wọ́n thirty acres wọ́n kọ́ muslim high school síbẹ̀ wọ́n wá ah, fifteen acres tó kù báyìí títí wà láwọn láàrin àwọn atúwẹ̀ ṣe mùsùlùmí láì nílẹ̀fà wọ́n sì lọ kọ́ church ńlá sílẹ̀ wọ́n sì lọ kọ́ church ńlá sílẹ̀ náà ìlàhà ìlúmọ̀ wọ́n kàn máa ṣe tó wọ́n nípa àwọn mùsùlùmí ọdún wọn ní time planning wọ́n lẹ́ẹ̀ẹ́ gbèmọ̀ ẹ̀ má kọ̀ lórí ẹ̀yìn kọ́ ilẹ̀ ikọ̀ wọn bọ́ wọ́n sì máa ń ma òjò sátidé àti sunday wọn máa lè kàn sátidé ẹjọ́ sẹlẹ̀ mọ́ ń sọ fún mi practical kéde pé báyà wọ́n sọ fún mi bí àtàwọn sọ fún mi ní gẹ̀nẹ́ òde bá di ó bá di ní gẹ̀nẹ́ òde ní ẹ̀mí mo wà náà tó take part nínú iṣẹ́ yẹn ni àwọn mùsùlùmí lọ sọ fún mi pé ẹ má kọ ilé wa ní wọ́n kà kọ́ lọ sí in the eighties Allahu Akbar ìgbà yẹn làwọn ṣe yúmbà tí a fi orin polongo Islam àwọn kàbínẹ́ẹ̀tì ìdárayá wo lulu sí o nínú àánú ọlọ́ọ̀ba àwọn olùgbọ́n ògbẹ́gbẹ́ àárẹ̀ rẹ̀ nílùú àwọn olùsí di àwọn olùsí wò mí o ó di yé làwọn àpẹẹrù a máa kọ pé àwa dé àwa dé má bínú àwa tí wọ́n ń ròyìn eré àwa lọ́mọ ẹgbẹ́ yóò ń bà ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí omi tá a máa kọ̀ọ̀sì láti gbé ògo yubas ògo islam yọ àwa dé àwa dé àwa tí wọ́n ń ròyìn ré àwa lọ́mọ ẹgbẹ́ yombas ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí àwa la ké gbẹrú àwa la sàdúrà gbà yìí àwa lọ́mọ ẹgbẹ́ yombas Allahu akbar nígbà tí wọ́n wá fẹ́ sí máa sì lọ́rùn èyí tó kọ́kọ́ yẹn wọn bẹ sí jọ yẹn ebi kẹ́ mọ wá kan yín bá sí jọ yẹn ọlọ́kùn fúri jà wọn afa wa afa saadu ali ọlọ́ba alekun mẹlẹ fọnù sáré Allahu akbar ebi mọ wá kan jọ yẹn afa adukun lẹ́yìn àwọn mẹ́fà kamarudin baba islami yẹn náà wà mẹ ọlọ́ba fúri jọ náà ọjà àtibọ̀ tẹ̀tì wa náà dáa wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú islam tó parí sínú islam ọlọ́run jáwa náà parí sínú islam ọlọ́run ní yorùbá kọba dáadó ó ní òun la kọ̀wé central mosque ló bá ní à ah, àfa ìgbàwálẹ̀ àfa ìdí kílódé ó ní ọ̀la ní wọ́n fẹ́ kan chọ́ọ̀chì tí wọ́n sì kàn án wọ́n ní àwọn ni wọ́n nílẹ̀ nù kékeré àwọn òtún fi kàn torí náà wọ́n ní ká lọ síbẹ̀ ká lè wo gbogbo tí wọ́n kó sórí ètò ilẹ̀ wa kọ́ ni fani àkílẹ̀ wa ń wọ lọ́jọ́ ìjọ ní ah, àjọjúmọ́ ah, là ń lẹ̀wé máa tí ó gbọ́n fún aláàdì templar ni plan wọn ni ó ní àwọn yẹn ni ọmọ yẹn lásán rẹ̀ níjọ́ láti lọ lè bá wọn kí wọn àkọ́kọ́ ní mara sí júmọ̀ tí wọ́n kọ́ èyí tí wọ́n wó kótó kó ìtọ́ àbẹ̀ yìí àǹtí ọjà lọ abálọ bẹ̀ abálọ sí mẹ́ta sí rẹ̀ abálọ sí skul náà bàbá rí ibi tí mo máa fi skul yẹn chọ́ọ̀sì yẹn wé ní ànáwárò gbé bó ṣe tó nìyẹn ànáwárò ní ànáyìnbá bó ṣe tó nìyẹn àwọn tá a kó lójú ọ̀nà káàjọ lọ wọn àkílẹ̀ ẹ̀wọ̀n tó fi dé wa mélòó gbé nǹkan bí ojúbà wọn ni bẹ́ẹ̀ kàǹkà lọ́la onígbà tó jùbà ọba àkókò mẹ́ ọba àkókò mẹ́ afáàmà ni ẹ lọ sí sábó ẹ lọ sí pàmò haúsá kó wọn wò kó wọn kàtà wò fún un àwa yìí àwọn mẹ́fà pẹ̀lú ní àríwó ọba àkókò rò ọba lọ sábó ọba pè fún jọ́ọ̀yẹ wọn bá ní one thousand naira àwọn gbà afáàmà láti six hundred naira fún wọn wọn làwọn gbà tó àfà ẹ̀yà bẹ̀rẹ̀ igi tí wọ́n bẹ́ẹ̀ náà la mú lọ́wọ́ la fi wó ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ báyìí pẹ̀lú gbogbo àwọn mẹ́fà àwọn lórí pé àwọn wo lọ́wọ́ bàbá kan bá dé ìgbà yẹn láyé bọ́lá ìdè ni bàbá yẹn olókoto ogun mobilet machine ló bá kọjú sọ́dọ̀ bíi tí wọ́n máa gbà wọlé ló bá fi báyìí pẹ̀lú koto lórí ẹrù fún màláìka lòdù ni ọkàn mi balẹ̀ lẹ́yìn pé tí bá ti wò máa tí bàbá yìí láti kó mẹ́wò tí bá ti wọ́ lọ bàbá yìí ti kó mẹ́wò inú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àfáàní júmọ̀ lè tàn kí náà àwọn akọ́lá kí júmọ̀ ọjọ́ yẹn mọ́ zuru lọ́kọ́lá kí àti asẹ̀ wọn kò bá sàn àfáà lẹ́sàn ní wọ́n sọ pé àwọn oúnjẹ làbí tẹ̀ tẹ̀ rẹ̀ kó tó àwọn èèyàn tó di júmọ̀ àdé wọ́n tó àyànfì lọ́la di júmọ̀ lọ́jà àgbo wọ́n ti bá ìgbẹ́ kadì rẹ̀ Allahu akbar kí ni wàá tẹ̀lé mo sọ pé ní gànáwó lè bá jí ó bá ní mo wà nínú àwọn tó take part ní kìlì kí wọ́n sọ fún mi o kìlì kí wọ́n ròyìn fún in fact èmi mọ̀ ń wakọ̀ yóò ń bá àtúndé náà ọ̀fẹ́n Allahu akbar àwa dé àwa dé tí wọ́n ń ròyìn ré àwa lọ́mọ ẹgbẹ́ yóò ń ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí ó di ńgbà tí ó yá làwọn èèyàn dé láti júmọ̀ àtọkùnrin àtobìnrin bàá ẹkú iṣẹ́ o báwọn èsè bá ti dàbò nù pẹ̀lú ogi tí wọ́n fẹ́ fi kàǹkàn náà lọ́lọ́ ní kó máa ó máa dàbò bọ́lá tí wọ́n bá gbogbo ẹ̀kan rẹ̀ bí máa lọ ni pé náà ń gbọ́ ọ́ wá kó bí púpìlì náà kọ́ pè ní tí ó yí pásọ̀ máa gùn láti máa ṣe wàásù afárá ní tẹ́ẹ̀ bá ti wọlé yìí ẹ̀ tí wọ́n sàn tẹ́ẹ̀ bá ti wọlé yìí ẹ̀ tí wọ́n sàn ẹ̀ wò kankéré wọn fi ṣe tí bá sọ jígà sí báyìí yọ padà sí pọ́n ẹnìkan tó ní experience pa building ó ní igi tẹ́ wọ́n kó kalẹ̀ sọ́wọ́ kan náà ní kẹ́ kólé lórí kẹ́ wá dáná sí ẹ bá dáná sí igi iná yẹn ó wíkì ní kankéré inú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bá dáná sí gbàwọ̀ bá ń sọ jígà sí báyìí bó kankéré yẹn ti fọ́nù nígbà a débi abẹ́ kankéré yẹn a kà bá àyà kuraani yìí máa kìsì náà sí yìí abẹ́lẹ́ nínú chọ́ọ̀chì fa àmọ́ mùsùlùmí ni wọ́n yin àhàntúmọ̀ pé ẹ máa bíbẹ̀ lọ láéláé máa kìsì àfáàní mo sọ fún yín kí ẹ gbé bá wọlé ẹ wò ọlọ ọlọba kà wọn fáàlẹ sàrè ọlọba kà bẹ́ẹ̀ sínú sàrè wọn bọ́lá wọn bá ti bá a kan làwọn ọlọ́pàá bá dé wọn bá kọ́ èrò ti wá pọ̀ àwọn ọmọdé máa ṣe nǹkan yíyá rí àwọn bàbá tí wọ́n kọ́kọ́ wá sákò ń bẹ̀ tí wọ́n kọ́kọ́ sá tí wọ́n sá lọ léwu àwọn ọlọ́pàá lọ sí sàlẹ̀ nínú kàrámà tó lọ́n sí fáwọn afáwọn àjọ náà wọ́n bá mọ àwọn náà wọ́n bá dé ebú ṣèṣe wọ́n bá ní kí ló kọ́ yín àfà àfà ni ọ́ kó kọ́ mi kó sórí ibú ni àbó mi náà kì máa lọ lé kó sórí rẹ̀ ó ní mo fẹ́ sórí rẹ̀ máa lọ lé àfà bọ́lọ̀ bá mọ́ sọ wípé eléyìí ní ìdí ó lè ní gẹ̀nà ó lè bá ìdí ó bẹ̀lẹ̀ bọ́lọ̀ ti bá palẹ̀ mọ́ ìkẹ́kí ìkẹ́ tó fẹ́ kọ́ sí orí ilẹ̀ mùsùlùmí nù bẹ́ẹ̀ ni kíbi ilẹ̀ mùsùlùmí wọn gbà ọlọ́kú sáàmì ọ̀kan ọlọ́ba ọlọ́ni máa kí sí iná sí kí ni abàdà wọ́n máa gbé lọ́bẹ̀ gbéregbére òyìnbó ń bẹ̀rẹ̀ lọ́bẹ̀ yìí nà kọ́ ló tẹ́kọ̀dọ̀ lọ́ òwòlàdà àwọn kìlọ̀ fáwọn tí wọ́n ń pè pé ọlọ́wọ́ bá bí máa ma lahum bihi e min ilmi wọn ò ní mọ̀ ń parẹ́ wọn ọlọ́run bọ̀ òbí mọ̀ wọn ò ní mọ̀ ń gbàdúrà wọn ṣe wala li aba'ihim àwọn bàbá wọn gan ò ní mọ̀ ń parẹ́ kaburat kalima takhruju min afwahi bọ́lọ̀ yìí ó tóbi ju kẹlọ́ ọba bí wọn kílọ́ ọba bẹ bí wọn fún ẹni tí bá ń wík ni máa bí mọ̀kó ìbá rẹ ni rọ́pò rẹ̀ ẹni tí bá máa kú ọlọ́run ọba ìtẹ̀lẹ́gbà tí máa wík ọlọ́run ọba ìtẹ̀lẹ́gbà tí máa kú ọlọ́run ọba subhanahu wa ni kaburat kalimatu takhruju min afwahi يقولون إلا كذبا يرون من باو الله باو بما يلك وبيلوبا سبحانه وتعالى الله عليك ọba subhanahu wa ta'ala ń wo dààmú àlebi sẹlẹm ọlọ́kùn bá sànẹ́bí lẹ́sẹ̀ rẹ̀ bàbá yẹn ah, allahu akbar salamu tọ́ ibùn arjun ba'idun salamu tọ́ ibùn arjun ba'idun alamukhtar sayyidina muhammad ìkẹ́ ọlọ́wọ́ bá tí ò ní dúró láéláé tí ó máa pọ̀ sí kó máa bá ní ẹ̀sán ní ànábì wa muhammad wọ́n sọ láàlẹ́ka báyìí kò ná sàkà àlà àǹfààní àìgbàgbọ́ wọn yóò mọ̀ kó wàhálà kó wàhálà bẹ́ẹ̀ wà níbi Muhammad mọ̀ sí wàhálà in lam yu'minu bi hadha al-hadith asafa yóò mọ̀ ká wàhálà bẹ́ẹ̀ tí wọ́n gba Kùránì gbọ́ inna ja'alna ma ala al-ardi zinatan laha gbogbo tó wà lórí ilẹ̀ tí wọ́n lapa tí wọ́n kó bí ọjọ́ wọ́n lo plane wọn ni kí ni kó máa gbé plane wọn lọ sọ́run ọ̀dọ̀ ọ̀sọ́ lásán ni fún mi gbogbo ayé nabluwahum láti dán o ayyuhum ahsanu amala tani ó sì ṣe rí ọlọ́run bí a rí ṣe rí sí i. وإنا لجائلون ما عليها صعيدا جرزا lẹ́yìn náà gbogbo tó wà lórí ilẹ̀ pátá á sọ bí fíòdì tá a gbọ́n gbogbo ẹ̀dà tí ò ní wúlò má fẹ́ẹ́gbẹ́ àti gini àti lẹ́nu gbogbo ẹ̀ pátá yóò di tí ò ní wúlò má ọlọ́run bá mọ́lùkù kó lọ ṣe àlẹ́ gbogbo tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀dà ilẹ̀ wà dàbí gbangba lásán flat tí n ti kàn lórí ẹ̀ mọ́ àmọ́ àsìbẹ̀rẹ̀ àmọ́ àsìbìtà àná àṣà subhanahu wa ta'ala wá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ashabul kaf àwọn àjọ kòtò nú apáta yìí ọlọ́run ní am asibta anna ashabul kaf wa raqimi kanu min ayatina ajaba àbò lérò pé <clears throat> àwọn ìjọ nú kòtò náà àti àwọn ajá àwọn raqib kánú min àyátìnà àjẹbà wọ́n wà nú àwọn iṣẹ́ wa iṣẹ́ ìyọnu ọlọ́wọ́n ọba ni àwọn àmì ọlọ́wọ́n ọba tó ń sèmọ̀ ni ìdáhàwà fìtìyẹ̀tù nígbà táwọn ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ ni tí wọ́n lọ sínú ìlànà tí wọ́n wọnú kòtò lọ tí wọ́n ṣàdúrà lọ́fà gbogbo tó bá ń ṣe kó bá tó máa ṣe tọ́lọ́ ọ̀bá náà tún máa ṣàdúrà ní tọ́lọ́ fún ẹ̀sìn lọ́fà bàbá wa ní Sokoto Sheikh Usman Fodio rahimahullah bàbá yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ó di wa bàbá yẹn máa ṣe wáàzí ní Sokoto níjọ́ kan àwọn èèyàn ti wá pé wọ́n retí ẹ̀kọ́ jáde kò tètè jáde ọmọ rẹ̀ sultan muhammad bello ọlọ́run bá ké bàbá náà ló bá wọlé lọ ló bá ní kí bàbá kọjú sí kébìlà ní sàdúà ní sàdúà bàbá àwọn èèyàn ti pé síta wà rẹ́rìn wọn lọ sí ìjọba ní àkókò yí ẹni báwo ṣe pọ̀ ń ta àwọn ṣètọ́ náà wà pẹ̀lú wa ṣètọ́ náà fẹ́ wá pẹ̀lú èmi náà torí kọ̀rí inú kálukú wa ṣètọ́ ni yóò fẹ́ kí n sì sọ àti kó sì ní gbọ́ àti kí n bẹ́ẹ̀ lọ́wọ́ ba kọ́lọ́mọ́lì kí n sì sọ kọ́lọ́mọ́lì kó sì ní gbọ́. lọ́fà àwọn afọ́niwáàzí máa rí pé òun gbogbo wa ó di àwọn asábìlkaf ìdí àwọn fífìyàtò ìlọ̀lkáàfi nígbà táwọn ọ̀dọ́ yẹn tí wọ́n wọnú kòtò lọ faqalu wọ́n sàdúrà ní rabbana atina min ladunka rahmatan ọlọ́ọ̀bá akérò ọmọdé alámàrí ọlọ́run nàbí ìláyé musa aleyhi salatu wa salam òun náà ńgbà tí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní wà ọ̀làtẹ́ni àfi zikiri ẹ má ká rẹ̀ bí ìrántí ọlọ́ọ̀bá o ọlọ́run gbàdúrà rẹ̀ wọlákàtí òun tí ya fi zikiri ẹ bá fi zikiri lẹ ẹ máa rántí mi ọlọ́ọ̀ba ìbáraba ala azani ọlọ́wọ́ wa sùn wọn lóhùn fi káfí sí ní nàmú àdàdà ọlọ́wọ́ wa ní kó kún wọn lóhùn fún àwọn ọdún kan tó pọ̀ fún ọba atunáhùn lẹ́yìn ọdún tó pọ̀ yìí fẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́yìn yìí tó fi sùn. ìlà àlẹ́mú ayò ìsbẹ̀ àwọn kan wọ́n wọ́n jẹ́ àṣọ ìmọ̀ lábẹ́sọ̀ àmàdà òkàtà ló kọ̀rẹ́t nípa ńgbà wọn jí lẹ́yìn fẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́yìn yìí àwọn kan ní àárọ̀ ilẹ̀ làkó lè àwọn kan ní àràrà ah, ò àlẹ́ làkó ọlọ́wà ní àwọn àtàwọn jí kó lè bá ka nǹkan kó lè bá mọ àwọn tí wọ́n pé àwọn ni wọ́n lo tí wọ́n kọ̀rẹ́ẹ̀tì nípa àwọn nǹkan tí wọ́n kọ̀ ọlọ́wà ní náà nù nà kó sọ àlẹ́ ìkẹlẹ̀ nàbà àwọn. الله أكبر máa ń jiyàn pé ọjọ́ báyìí la lò ọdún báyìí la lò ọlọ́wà ni nàkóso alayka naba'um bil haqq àwa láàárọ̀yìn àwọn ìròyìn wọn fún yín pẹ̀lú òdodo ọdún tí wọ́n lò àsìkò tí wọ́n lò iye wọn àwa láàsọ fún yín pẹ̀lú òdodo innahum fityatun àwọn ọ̀dọ́ kan ni wọn lọ́ọ̀ fọ́ ara mi pé ìwọ ọ̀dọ́ tètè lo ọ̀dọ́ rẹ síbi tó dáa lo ọ̀dọ́ rẹ síbi tó dáa kó tó darúgbó mo sọ fún wa pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀kádì hamsa kábílà hamsin ẹ ti lo àwọn nǹkan márùn síwájú kí nǹkan márùn tó dé ẹ lo nǹkan márùn síwájú kí nǹkan márùn tó dé hayatuka kábílà mautik hayatuka kábílà ẹ ti lo ìsẹ̀mí síwájú kíkú tó dé wa shababaka kábílà harabi ẹ lo ọ̀dọ́ yín síwájú kí ogbó tó dé tọ́fẹ̀ẹ́ ṣe gangan tó ń ṣe máa lùkà kábílà fakrik dúkìá tó ní lọ́wọ́ tètè ló lọ́wọ́ kó tó dijọ́ tí pé dúkìá ò ní wúlò mọ́ wọ́n fi hatuka kábùlá sàkàmìkà àbí lo àlàáfíà rẹ síwájú ká rẹ tó dé ó di wa lo àlàáfíà rẹ wọ́n máa lè kọ́ kábùlá fàkìrìkì tó dúkìá rẹ lòó síwájú lẹ́yìn àyàtuka kábùlá mọ́tìk lo owó rẹ síwájú ọjọ́ tí owó ò ní wúlò mọ́ ó di wa àwọn ọ̀dọ́ yìí ọlọ́wọ́n bá ní àwọn ọ̀dọ́ kan ni wọ́n iná ń fìtìyẹ̀tù ọ̀dọ́ ni wọ́n amanu bi rabbihim wọ́n gbọ́dọ̀ bá wọn gbọ́ wọ́n sì ná òun hùdà àwa sàlékún tọ́tẹ́nà fún wọn wọ́n mú sá sàlékún fẹ́ẹ́lì kọ̀ọ̀kan tiwa náà wa rabbatna ala qulubihim ọlọ́run ni afún alákin ọkàn lọ́fà gbogbo ọjọ́ gẹ́gẹ́ dáhìá kó ní akin ọkàn kó láyà ìsìkọ́ọ̀mù ńgbà wọn dúró láàrin àwọn ọ̀ṣẹ́bọ àwọn èèyàn wọn tí wọ́n ń gbogbo àwọn fẹ́ẹ́ mọ ṣẹ̀ṣẹ̀ sí tó láwọn ní ara o fọkàlù rọ́bùnà rọ́bù sẹ́mà wá tí wọ́n àrùn wọ́n ní ọlọ́wọ́ bá ti wá táàrú táàmù ọjọ́ sì fún un ní ọlọ́ba tó dá wọn sẹ́mà sílẹ̀ rànádù wà mí dúnì ìlà àn àní pé nǹkan mí àní pé Ṣàngó àní pé Ọya àní pé Ọ̀ṣun àní pé Ọbàtálá àní pé ìlà bàbí kan kunna idan shatata ta ba kun kami an quranu aman tan zenu aulai qaumuna taqadu min duni aliyatan àwọn ran wa nu àwọn ara lu wa nu tí wọ́n mú nǹkan mi lọ́run lẹ́yìn Ọlọ́run ba tí wọ́n pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run ba wo ri ba pè lawla atuna ale imbisuto ko ti mo se meri wa pé Ọlọ́run ba ta wọ́n wí yo sago ta wọ́n wí yo Ọya ta wọ́n wí Ọ̀ṣun ta wọ́n wí yo oloda òkè báyìí oloda lu báyìí o mai la báyìí ọlọ́run ló ń da gbogbo eléyìí sultana bẹ́yìn sọ̀bẹ́n ní azlam ní mẹ́tẹ́rà alàlá ìta ló ń fi alábòsí ju ẹni tí ń purọ́ mọ́ lọ́wọ́ ba lọ. òyìn tẹ̀tẹ̀ tó mọ́ ò nígbà tí ẹ jàkú kó lànà wọn wọ́n máa yà àbòdó wọn mi dúró ní ìlà wọ́n yà àbòdó wọn illa pẹ̀lú àwọn tó ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba nìkan

ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ń tàdábò bà wá náà lọ́ọ̀bà àwọn ọ̀dọ́ yìí wọ́n á sùn nínú kòtò kògó yìí fún three hundred and nine years ni wọ́n tara ṣamta ẹ wàá rí òòrùn tó bá yọ ìgbà àtọ́lá àtẹ̀dáwọ̀rọ̀ àǹkàfẹ́ ìmìlátẹ̀ yẹmí yọ wọ̀ sí ẹgbẹ́ ọ̀tún wọn òun nípa wọn yóò wà lábẹ́ ọ̀tún wọn Allahu akbar wọ́n yìí náà gọ́rọ̀bà tóun bá fẹ́ wọ̀ takarodo omzata um shimal yóò jẹ́ kíni wọ́n yí sápá àlàáfíà tóun fi nípa wọn wọ́n ń fi fat àwọn àtàbùkà wọ́n yí sápá ọ̀tún tó ń bá fẹ́ wọ̀ ìgbà garaba takorodo omuzá ti ṣe wọ́n kó sápá láàfíà wọ́n ń fi fájúwà ti mìíràn wọ́n wà nínú àárín gbogbo kòtò yìí ó di zalika min ayati Allah eléyìí wà nínú àmì ọlọ́run bá ti pé ọlọ́run bá ló máa tẹ́kì gbogbo nǹkan ó di man yahdihillahu fa huwal muhtadi ẹni ọ̀la fi mọ̀nà eléyìí lọ́mọ náà ọ̀run tàfi wá mọ̀nà tààrà wa man yudlil falan tajida lahu waliyyan murshida ẹni bá sọnù o lè rí olùfẹ̀yìntì kan tí yóò fi mọ̀nà ọlọ́mọ sí wa mọ̀jà sọnù ọlọ́wà ọlọ́wà nìkan. wọ́n sá àdàbò ayọ̀kọ́. ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ń tọ́ bá yọ síbẹ̀ ìbẹ̀wò èyí tí sùn tí wọ́n yí jápọ̀ ọ̀tún tí wọ́n yí jápọ̀ ọ̀tún ọ̀tá àṣọ́bọ̀ ọmọ àǹkàrà ó rò kà fòfẹ́ lẹ́yìn ní oṣù tí wọ́n yájú lẹ̀ wọ́n ti sùn lọ ọ̀tá àṣọ́bọ̀ wà wọ́n ti sùn lọ wọ́n àwa ń yí wọn kó wọ́n bó jápọ̀ ọ̀tún wọ́n yí jápọ̀ àlàáfíà wọ̀kálùbọ̀hùn ajá wọn yẹn bá sì ti ìrìnà ẹ̀yìn ìbìlẹ̀ wọn ọwọ́ wà láàrin wọn láàrin ọ̀tún tí a ti ọwọ́ láàrin kòtò yẹn ọwọ́ gbọ́n àwọn apá rẹ̀ báyìí ọwọ́ bí àpé sọ wọn àwọn aláta àlẹ́ yìí bá bá yọ ọlọ́run yìí fún wa tó ń

àwọn ashabul kaf àwọn náà yájú kalẹ̀ báyìí wọ́n yájú kalẹ̀ báyìí wọ́n sùn lọ wọ́n ti sùn lọ bí àìpé wọ́n sùn lọ ọlọ́wọ́ wa ni kìnnìkan. kàbíyà lókè bá àtúnáhùn lẹ́yìn ìgbà tí wọ́n lo three hundred and nine years tán àti àwọn agbé wọn dìde ìka alo bẹ́ẹ̀ ni wọ́n máa ń béèrè lọ́wọ́ ara wọn àwọn wọn kú sí méjì àwọn kan béèrè pé báyìí gbà wọn mẹ́rin wọ́n bẹ̀rẹ̀ béèrè lára wọn ọ̀kan aláka ìlú mínú ọ̀kan nu wọn bá báyìí pé kámúlà bẹ́ẹ̀ fún ìgbà la dé náà ìgbà la dé náà ọjọ́ kan náà lò àbí àti ẹ̀ lọ́jọ́ kan àwọn bá dàrú àbí apá kan ọjọ́ náà lò àárọ̀ ọjọ́ kan náà lò kálù rabbukum alábìnrin alábìnrin wọn ni a ọlọ́wọ́ bá nìkan ló má tó tẹ̀sí ló ń jẹ́ wáyé òun kò bá a kò ahadakum wàrà kẹ́kọ̀ọ́ mọ́ ààbò dáàsì pípẹ́ ẹ̀díkẹ́ nìkan lọ́ọ́ lè lọ́ọ́ bọ́dẹ̀ bí olùyọ̀ òun jọ wá fún wa àmà fẹ̀lẹ́ ń lòrò ayò àtọ̀tọ̀ àmà tó bá bìbẹ̀ ra oúnjẹ òdà kù ètò bá dáa ní ọ̀rà o kásímù dà má ra ìrọ́kù rọ̀ àtọ̀tọ̀ àm kí ẹ bẹ́ jẹ́ máa jẹ́ tó dáa ó di àtọ̀tọ̀ ètò dáa jù ó di tọ̀ àmà fẹ̀yà sí kòmbìrìsìkì nínú yóò àmú àti bàbá yín ẹ̀ tọ̀ lẹ́yìn náà kó kó máa fura kó máa kó máa mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa fura wàlá yìí ìrọ́dùnà bí kò máa ẹ mẹ́jì kó dá ìmọ̀ ìpẹ́yìn náà kó lójọ sí o ẹ̀yin làwọn ọ̀dọ́ tí wọ́n pẹ́ mẹ́jì kó dá ìmọ̀ o ìbá lọ orin iná omi ìyẹn zaharu wọn aleikum torí wàá fi wọ̀lú lọ́gbọ́n mẹ́ pé ẹ̀yin lẹ̀ bá wọn fi ẹbọ wọn àwọn máa tú láti èèyàn ti wọn ni Islam ni lá ìkra ọ̀fìgbè àmọ́ àwọn ọmọ àwọn ọmọ àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ kí mo ṣe àyè ọmọ ìrọ̀lẹ́ innahum àwọn ọ̀sẹ́bọ̀ yẹn ènìyàn zaharu alaykum yàrá mọ́ọ̀kù wọ́n sẹ́yìn lóko ni o wọ́n pa yín ni o wọ́n tọ́ yín lóko pa àwọn ìdókò fi mi láti ìbá ikú ń dá yín padà sínú ẹ̀sìn wọn káyìn náà máa bá wọn ṣe ẹbọ wọn wọlá ń tó fìlẹ̀ hó ibà náà abàdà ẹ̀ ní sóríire o ẹ fi bá wọn ṣẹbọ ẹ̀ ní sóríire láéláé bá bá wọn ṣẹbọ bá bá wọn kọfọ bá bá wọn gbé ìsìlámù nìkan bá wọn ṣe eléyìí náà ni ó mú yín jèrè àtàwá yìí ọlọ́run ọba ń bẹ̀ sànù wa dáwà náà tó ṣe islam dáadáa ọlọ́run yá ayọ́ alladhina amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ kpáyọ̀ ọlọ́run bó ṣe ẹ kẹ́kpáyà yìí ẹ gbọ́dọ̀ kó àfikẹ́ kún mùsùlùmí ọmọ bá ti wáyé mùsùlùmí dáadáa sànù wa láyàtà alqiyam wa kadhalika àràtúmọ̀. الله سبحانه وتعالى وكذلك عرفنا عليهم بين أعثرنا بهم وقال أعثرنا عليهم بين أتفهمها àti káwọn ìmọ̀ pé ah, àwọn asáàbù káfí ní àwọn tó kún lójọ sí ni ní alamu anna wa'dallah haqqo káwọn ìgbà ah, ọlọ́wọ́ tó lówó di wa dìde òdodo ni o àwọn akalọ́wọ́ ló three hundred and nine ẹ̀sẹ̀ lọ́tún di wa dìde yìí o kó yà wọ́n ni wọ́n anna sa'ata kó dà mọ̀ pé alkiyama ọjọ́ gbìyànjú la rayba fihi ń bọ̀ wá o la rayba fiha kò sí èmi nípa àlùkìyàmà ń bọ̀ wá ìtẹ̀nàzàọ́nà bẹ́yìn náà ọmọ àmúra wọn bẹ̀rẹ̀ sí fa àgbẹ̀ ara o àárọ̀ ìlàdí bẹ̀ àlẹ́ ìlàdí bẹ̀ ànára wájú àyọ̀ wọ́n yàrá balẹ̀ fakọ́ọ̀lù ibnu Ali àwọn tó wá padà rí wọn wọn pé aa àsìkò tá a ló ń bẹ yìí báyìí báyìí ni mẹ́rin fakọ́ọ̀lù ibnu Ali mìíràn ẹ̀kọ́ líle wọn lórí ni káàdì mọ̀ pé ah, ẹni àmì ni wọ́n rọ̀ bóhùn aláwọ̀ bí him ọlọ́ọ̀bá lọ́mọ̀ ń pa wọn kọ́lá lẹ́sìn náà kọ́lá bọ́ ala amúre him àwọn tọrọ wọn borí àwọn tí wọ́n jẹ́ champion jọ́nà wọn ni lẹ́tàkìdá na aléhìn masjida a kọ́mọ́ kíláàsì sí báyìí a kọ́mọ́ kíláàsì sí báyìí ó di wa náà mọ́ ọlọ́wà nìkan èyí tí a kà tó tó déédéé bí wọ́n ti fún ọlọ́wà tó jẹ́ mistake náà fúrújú ọlọ́wà sànù wàhálà àtàkìyàmà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́tà jìkà wà nínú àwọn tó mọ̀ di òdodo mú kó mi sọ̀rọ̀ bí ẹ bá mi òdodo tí wà di òdodo mú oní ẹ̀yẹ padà borí àwọn abdul káfí àwọn náà padà borí ọlọ́dà wọn náà borí gbogbo àwọn oníṣẹ́ṣe kankan gbé káàkiri nàìjíríà lónìí ilẹ̀ yorùbá àti ilẹ̀ haúsá náà ọlọ́wọ́ bá mọ́tà mú wa dó dédé èsì kọ́mọ́tà sí fún ọlọ́mà ẹni bá ní bèrè lè account number wa zero márùn six nine eight two Bank ní báǹkì wa Bank n'i wa ó wa account number gbogbo wa lára àti kàmáṣe ìrànlọ́wọ́ fún ètò yìí lẹ́yìn náà nípa ti àwọn ọmọ òrukàn náà kárípà ń ṣe pàápàá jùlọ ọdún ló ń bọ̀ yìí nǹkan ọdún fáwọn ẹjẹ́ á sí ọ̀pọ̀lọpọ̀ fi sabilillah fáwọn ọmọ yẹn ó di wa àkànnọ́mà ti ọmọ òrukàn uba ni ọmọ òrukàn Khatab orphanage uba ni báńkì tiwọn account number wọn one zero two two one nine three nine three nine two one one zero two 21923756 lẹ́ẹ̀kẹsì àkáǹtì ọmọ òrukàn òun náà ni UBA bank ni account ọmọ àwọn one zero two one nine two three seven five six ọlọ́run sọ̀rọ̀ lẹ́sàn-án yìí àwa ti DITV nítorí fi ń lọ lẹ́yìn náà ti college of education wọ́n ti gba fọ́ọ̀mù báyìí scholarship ló dẹ̀ ń fáwọn ọmọ ẹgbẹ́ wọn dẹ̀ bá wa sí federal government ti approve rẹ̀ nínú àánú ọlọ́run ọba àwọn ọmọ tó bá pass dáadáa direct entry wọ́n rí two hundred level ni wọ́n wọ̀ straight nígbà pé JAMB ti approve rẹ̀ NCT ti approve rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ pẹ̀lú wa gbogbo yín láǹpẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ yín wá ẹ̀kọ́ àwọn ìyàwó yín wá ẹ̀kọ́ àwọn eh, àbúrò yín wá àwọn ẹ̀gbọ́n yín wá ọ̀fẹ́ ni ọwọ́ owó tuition fee kò sí mbẹ́ ọwọ́ tó máa san owó examination fee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń kà máa san ọlọ́mọdé àtọ̀ alẹ́ san rè ọlọ́run kàlẹ́ ti fún ọlọ́ba ẹgbẹ́ ní ló béèrè tó lọ́ fi wá dáhùn ìṣàlá tó wọ́n ní àsìkò sí ìta àti ọdún tó dédé mú dákàlẹ́ ìwọlọ́wọ́ tó jẹ́ mi sí ìlà fún ìjọ ọlọ́ba subhanaka Allahumma bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أجوة منه وهو لا يعني بقوم رقم واحد Thank you.